الله ولا حول ولا قوة إلا بالله Àti ọ̀pẹ́ fún ọlọ́run bá wá. Àti ọlọ́run bá tó bá ṣe àlékún kí a ti jẹ fún Nàbí sallallahu alaihi wa sallam. Ibi tí adúró sí ní ìjẹjọ ọ̀nà àwọn àyàtì tí ó wà lábẹ́ àkọlé àkọlé tí ó jẹ́ pé àyà al-Qur'an Karim ni ó jẹ́ àkọlé náà qawlu ta'ala innaka la tahdi man tọ́lọ́n sọ fún Ànábì sallallahu ta'ala alayhi wa tó o lè fi ẹni tó o bá fẹ́ tó wù ọ́ tó o nífẹ̀ẹ́ sí lọ́kàn tó o lè fi mọ̀nà tó o lè fi mọ̀nà àṣàlàyé ìtumọ̀ tó o lè fi ẹni tó o bá fẹ́ tó o nífẹ̀ẹ́ sí tó jẹ́ pé wọ́n ló ti ka lára rẹ kí onítọ̀hún ṣe Islam tó o kápá rẹ̀. ṣùgbọ́n tó kápá ìwà nàbì sallallahu alaihi wa kó ojú ọ̀nà tí wọ́n fi sórí rẹ̀ fún wọn ọlọ́pàá tó jẹ́ pé àwọn ááyà méjèèjì àtàwọn ááyà tó farapẹ́ tó jáde nínú àkọlé yìí ááyà wípé innaka la man àti wà a aya innaka àbí wà innaka látàrí ila sirati mustaqim kí àgbàgbàgbé gbólóhùn wípé ìwà sallallahu alaihi wasallam tọ́lọ̀n tún wá fi títóbi ara rẹ̀ fura pé ìwọ ló tọ̀ wọn ìwọ̀lọ́ òjúwe bí wọ́n ti tètè náà tí wọ́n fi sórí rẹ̀ fún wọn torí pé àyà alukoran kò lè takora wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì náà sallallahu ta'ala alaihi gẹ́gẹ́ bí kò sì lè takora wọn Fatọ́ bí àwọn ọkọ̀ mọ́ òkun dáńpẹ̀ ní mọ̀ta ilò àwọn kókókókó dáa fẹ́ fàyọ tó jẹ́ mọ̀ta ilò tọ́pìkì yìí a tún ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn olùmọ̀lẹ́ kan sí kò sí èméjì tábátà kéèsí àwọn àyàtì àti súnà tànàbí sallallahu alaihi wasallam nípa bí ọ̀rọ̀ tí ń wáyé láàrin wọn àti àlùsọ́ọ̀lì a rí pé kò sí ìmìyí nípa pé ànábì sallallahu alaihi wasallam oúnjẹ ẹ̀rán ìsìlámù ó fojú hàn dáadáa ṣùgbọ́n báyìí náà bí òtàrà àrẹ̀sọ́là bí ti ní sọ wípé bàbá kó la ilaha ẹ̀sọ̀gbọ́nà bẹ́ẹ̀ ni àwọn tí wọn fẹ́ kó sọ gbólóhùn la ilaha illallah Abu Jahl àtẹ́ntí ń bẹ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ń sọ wípé tí ẹ fi ẹ̀sìn bàbá ńlá yín lẹ́nu títí títí tí Abu Talib tó fi wá sọ pé huwa ala millati Abdul Muttalib la ilaha illallah فقال النبي صلى الله عليه وسلم لأستغفرن لك máa lẹ́m ó ní àrùn gbólóhùn sí àbíkọ́ lébì kọ̀ọ̀kan yìí ó nìyẹn wípé ó wà àlàmí lẹ́tẹ̀ abdulmuttalib àwọn olùmọ́ ní ọ̀gọ́hìrò ánà àbàkọ́ lébì kọ́ọ̀lá ánà in tí àbútọ́ lébì ohun ni pé ana gbólóhùn ana ni owó tí a fẹ́ ara rẹ̀ nígbà sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ nínú ìdíra bá sọ pé ana torí ní sọ pé húwà tó bá ti dàbá ti di third person singular ẹni tí ọwá gba ọ̀rọ̀ wá lọ́wọ́ tún gba ọ̀rọ̀ yẹn sọ ló fi pé àbútọ́lì bí sọ pé òun o àlàmí lẹ́ta bí ìsọ̀lì ó sì lè sọ wípé àbútọ́lì bí sọ pé ánà ó sọ wípé èmi ìyẹn pé ṣọ́mọ̀ rìfáàsì àbútọ́lì ṣùgbọ́n tàbítọ́lì bí gbọ̀gẹ́ máa rẹ́ sọ̀rọ̀ ẹ̀kùnrin lórú wà láìláì ẹni tí bá ń bá ọ̀rọ̀ rẹ̀ sọ ní ó sọ pé àbútọ́lì bí in tó wípé ìní wípé bó wà sọ̀rọ̀ méjèèjì lọ lọ́dọ̀ ẹni tí ń bá ọ̀rọ̀ yẹn sọ ọlọ ó lè sọ pé ohun tó wí ni wípé búwà àlàmí láti abdulmutali ohun tó lọ́nà nílé ìgbọ́n tó súnmọ́ ni pé ni pé àlàmí láti yà kúrò àfọ́nṣẹ́lá wa wọ́n ní wà sí ìrọ́jù alàmàzáàmà ìsìláàmà abdulmutali gbọ̀síláàfi torí ẹ̀ tí ẹ̀kan bá sọ pé abdulmutali gbọ̀síláàm ọ̀rọ̀ yìí tako ọ̀rọ̀ jẹ́ ká mọ̀ pé irọ́ ńlá ni ọ̀rọ̀ أي زاد على المشروع بحيث تجعل أقوالهم حجة يرجع إليها عند التنازع بكنا قوله فقال النبي صلى الله عليه وسلم لأستغفرن لك ما لم أنه عنك الإمام النووي وني رحمه الله وفيه جواز الحلف من غير استيلاء وكان الحلف هنا بتأكيد العزم على الاستغفار تطييبا لنفس أبي طالب wọ́n ní òjíṣẹ́ ọlọ́run búra láìjẹ́pá àbèrè pé kó búra láìjẹ́pá àbèrè pé àbá sọ̀rọ̀ pé ẹ búra wọ́n ní ajẹ́ pé yẹn lè búra láìjẹ́pẹ́ afẹ́kó búra nílé ẹjọ́ tí ó sì jẹ́ kó sẹ́lọ́run lónìí ọ̀rọ̀ tó bá jẹ́ pé kí ó búra lórí ọ̀rọ̀ ẹni tá àgbèrè pé ó yẹ ìbúra ó lè búra láti lè kan pamọ́rọ̀ bákan ìbúra yìí ìtàkéèdì láàzùmí alàlẹ́sìfà ó jẹ́ nǹkan tí ẹni tó ànábì sallallahu ta'ala sallam fi búra tó fi kan pamọ́ wípé ìmọ̀ ẹbẹ̀ lọ́hùn yìí bá torí kí ọkàn àbí tọ́lébí o tún lè wálẹ̀ kó lè mọ́ ga sẹ́mọ̀ pé nígbàtẹ́ni ò sí ìbọ̀ ó kò sí wà ní ìtúnlẹ̀ kẹfì yìí látara sọ yìí nígbàtọ́ sọ pé ana àlàmí lẹ́tẹ̀ abdul mustali òjú sí ọlọ́run sallallahu alaihi kò fọjú oorun sí ẹ̀kọ́ kan láńbẹ níbi ilé ìfáwà náà kò kọjú oorun sí pé ara ojú oorun ó lè wà níbi ìṣesí torí pé wọ́n ń wora wọn ọkàn ní òpapọ̀ ara ojú oorun ó sì lè wà níbi gbólóhùn pẹ́tọ̀ mo gbìyànjú tó lẹ́mọ̀ mo gbìyànjú ẹ̀yìn lẹ́nu ọkọ̀ ń tọ̀ wọ́n lè sí ọ wá ní àṣàfẹ́rọ̀ náà lẹ́ pàá ní sì máa bẹ lọ́nkọ́lọ́wọ́n forí jì ẹni tó jẹ́ bàbá fà náà wa sallallahu ta'ala sallam tí ìsà náà bí bọ̀ yìí alayhi salatu wa salam ẹ̀rí pa ti ka àwọn àyà kanú mọ́rí àmì gbà nínú lábẹ́ ìdálẹ́kọ̀ọ́ báyìí nígbàtí bàbá fàkọ́dọ̀ tó ní máa ní fún láàrùjù mọ́nà ní jí olókò pa kí lè sáà náà bíbọ̀ inú kan sí sàlámù náà lè kàkọ́ lè kọ́kọ́ sàlámù náà lè sàlámù àlè kò sàlámù sí kẹsẹ̀kọ́ sàlámù pé àsàlámù àlè ìtumọ̀ ìlàrọ̀ wá ni pé nígbà táàfi gbọ́lọ́hun pẹ̀lú sí ìtùnú ìtùnínú sàlámù àlè gbé pé à pèsè ìmọ̀ ìsìn tó lè tó báyìí ọlọ́run ṣàánú wa sàlámù àlè ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ Tí wá lọ́wọ́? Àìsíkà ọ̀pọ̀ tí ó rẹ̀ láti àwọn sàásàwò sí olùwátàrọ̀ dì tí mọ̀ tẹ́lọ́un ọlọ́wọ́ forí jì sẹ́mọ̀ pé kí èsè kó fajú oró àwọn táà ń sọ̀rọ̀ wọn yìí mùsùlùkù ni wọ́n bàbá tó bí ànábì Ibrahim aléìsàlám mùsùlùkù ni níbi ọ̀rọ̀ táà ń sọ yìí bàbá tó kù fáànàbì sallallahu alaihi wasallam mùsùlùkù ni níbi ọ̀rọ̀ táà ń sọ yìí kìí ṣe mùsùlùmí kìí sọ ní bídíà ẹ wò hàn táwọn tí wọ́n tí ń sọ pé àwọ̀ta jẹ́ afọ́jú olójú kan nílùú afọ́jú ẹ wò àtàwà sọ táwọn bídíà oníbídíà ní òye ìfi bídíà wa nítorí ìfòsí wa bẹ́ẹ̀ nàìjíríà àyà àti tọ́lọ̀n bá ti kádà títí kọ̀dára ìdáyà fún nítorí ìtì sí ọ̀pọ̀lọpọ̀ wà rúgbúdà ní òdè fi gídé alẹ̀ kátọ́ wá sọ mú ṣírí wọn kí oníbídà ní ìmọ̀ ẹlòmí gbọ́lọ́ngbọ́ sínú ẹ̀ kò kí oníbídà ní ìmọ̀ kódà kò dá sí àti àti ẹ̀mí wọn ò wá jẹ́kù fún wọn kódà àwọn tó lè máa wà nira fún wọn èyàn máa ń fa èyàn máa ń sojú ọ̀yìn kan tí ẹ̀sìn ò bá tí ò bá ní wí lórí ẹ̀ fún ogun ẹ̀sẹ̀sìn ò bá sí ọ̀rọ̀ lọ́rùn nínú action àti nínú ọ̀rọ̀ èyàn máa ṣe bẹ́ẹ̀ sẹ́wọ̀n kó burú burú burú láwùjọ wa débi pé áàlù súnnà bí áàlù súnnà fìtnà ẹni táà lè tọ́ka sí tó ní bídíà ni àbí táà lè tọ́ka sí ilé náà bídíà ni tó pé súnà lè jùlọ pariwo sàbáwọn náà ti tó jù jù náà bọ́ra wọn báyìí láwùjọ wa ká tó wá sọ ní bídíà jìnà tó kojú wọn tó náà fi sí sí àwọn àǹbíyà àwọn ànábì ọlọ́run tí mùsùlùkì tí ìbá ṣe fọ́nà hánà àwọn méjèèjì wípé ẹ gbọ́dọ̀ dánwò wọ́n bá bẹ lọ́n àforíjì fáwọn bàbá yìí torí wọ́n wù tọkàntọkàn látàn pé wọ́n ń jẹ̀ràn ìmọ̀nà wọn ìgbà tọ́lọ́run wá hánà wọn tó kọ̀ fún wọn láti tẹ́bẹ̀ wọ́n mọ̀ dájú pé àwọn ẹni méjèèjì wọn ò nílà conclusion wọn látọ̀dọ̀ ọlọ́run ni torí ẹ̀ làwọn náà ti lose hope àwọn ìlú sí hope tí ìsọpọ̀ tí ẹbá ti kọ́lọ̀ bá ti sílì kan ọ̀nà kan ti máa ń gbà mọ̀ kọ́lọ̀ bá ti parí èkù kan kò sọ́rọ̀ mí lẹ́yìn ẹ̀mọ́ òun ni a ń sọ̀rọ̀ ìkèlè wà kọ́lọ̀ wọn ránṣẹ́ irúṣẹ́ yìí bí irú kíni a ti kàánù àyà tó rákìtà ọba àyà 113 makana ní nàbí kò tọ́ta nàbí kan àti gbogbo ẹ̀ tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ láyé kí wọ́n wá foríjì fẹ́lẹ́bọ̀ wọ́n ti kódà tó bá jẹ́ pé wọ́n súnmọ́ wọn gan ọlọ́run wá làmọ́lẹ̀ kan sí fẹ́ẹ̀bì ní wá forí ìfún wọn pé àfáàbì jẹ̀hìm ni wọ́n mọ́ náà ni wọ́n ọlọ́run ló máa mọ̀ sílẹ̀ lọ́kàn àwọn òjíṣẹ́ ọlọ́run méjèèjì ti yọ lára àwọn tí wọ́n láwọn mọ̀ tọrọ àforíjì ọlọ́run bá fún ta ló wá sọ fáwà pé onísúnà oníbídà yẹn ò ní ṣe súnà jà wá lọ tó bá yá bídà rẹ̀ wọ́n ní ká mọ́ bá ṣe o ká mọ́ sì fọwọ́ wẹwọ́ pẹ̀lú bídà àti ń ṣe ẹjọ́ orí pa kórìíra bídà tó bá jẹ́ mú ṣíríkù náà tó tún pa ṣíríkù mọ́ bídà ẹjọ́ orí pa kórìíra ẹ̀ lọ́nà tó yẹ kí èyàn gbà fi kórìíra ìdí ṣe ó tún lọ́nà tó yẹ tó pé kí èyàn bá gbọ́ ìsìlámù yé ẹ̀kùn kórìíra personality ẹni yẹn ìwà láti jẹ́ tí ń ṣẹlẹ̀ fẹ́ kórìíra ọlọ́run sì fẹ́ kẹ́ kọ́ra jẹ́ lẹ́bọ láti sọ tó fi jẹ́ pé tó wá lọ ó láwọn ẹ̀tọ́ kan tí ìṣẹ̀rẹ́ àmì rí ó lè gbà lọ́wọ́ wa ọ̀ràn yẹn sì ní ká fún ló ṣeré kù sí ni sábà bá wà síbi àìsàkó ìjà kẹrí ìdára so ẹjọ́ máa ń rí pé dídí àlẹ́ kórìíra àti ṣírk kìí sí òun gangan méjèèjì sí ẹ̀kọ́ síra wọn wọ̀kíánẹ̀tì ọ̀fáàtọ̀ àbìtọ́lébì ní ọ́nkẹta kábílà lítìrọ̀ pé ìbìkọ̀lì wọ́n ní àbìtọ́lébì sápadà fayélẹ̀ nílùú mọ́kà tọ́tọ́ bí pé ànábìsọ̀ ìjírá sallallahu lẹ́yìn tó àbí tọ́lìbì náà ni mọ́tò Khadija zaujin nabi sallallahu ta'ala sallam rẹ̀ allahu ta'ala ni ha bí samaniata ayyam ọjọ́ mẹ́jọ síra wọn lọ́fí máa fi ọdún yẹn ní ọdún ìbànújẹ́ fánàbí sallallahu ta'ala sallam ẹ wo ipò Abu Talib nípa àtìlẹ́yìn ànábì sallallahu ta'ala ẹ sẹ́pá àwọn èèyàn kan láyé wọn tá ń lò ìlú rẹ̀ bá ṣẹlẹ̀ sí àmì tọ́lọ̀ bá mú dúró ní òní ní òní ayàtà kàtánìsìn mọ́ yàmdágì láhùn dàlì kò tọ́ka nábì ọlọ́run àtẹni tó gbọ́lọ́ wà bẹ́ẹ̀ o ọwọ́ kábárùn-ún bí máa nà náà yìí

ní ṣẹlẹ̀ bí o ní dáńsọ́rọ̀ yóò ti ṣẹlẹ̀ lọ́la ọmọ ẹgbẹ́ èèyàn lẹ́nu iṣẹ́ ìjọba yóò kù àbí ládùúgbò ọ̀gá yóò tóye ọba ló kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá jẹ́ni tí wọn mọ̀ nílùú ọ̀rọ̀ yẹn lè mọ́kàn òun náà kàn fẹ́ sí gbọ́ pé ọ̀sán kábíyèsí náà ti kú mínísítà àwọn kan ní mínísítà fayélẹ̀ ó kàn gbọ́ ó sì gbọ́ sínú náà ni ṣùgbọ́n tó bá sẹ́ni tó hàn tí wọ́n fẹ̀dá sọ̀rọ̀ tí wọ́n mọ̀ ẹ̀sẹ́ẹ̀sì pé kó náà wá síbi òkú lágbájá kó náà ti ẹ̀sọ̀rọ̀ kan tágbọ́ tẹnu ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó máa rántí kí ni ṣẹ̀rẹ́ ọlọ́run bá wí nígbà táwọn èèyàn ń da microphone tẹ́ ń sọ̀rọ̀ ìdájú méjì méjì méjì méjì tí ọlọ́mbà wa foríjì wọn ọlọ́mbà wa tí wọn gbàtẹ́ wà lórí ẹni tó gbọ́rọ̀ ọlọ́mbà yìí kọ́ kò gbọ́dọ̀ sọpọ̀ ọlọ́mbà bà foríjì wọn yóò kàn kí àwọn èèyàn kúrò jù kódà wọ́n lè fẹ́ mọ bí tó ní tàn ń lọ gan àbórí kí ló wà tó wá pé àwọn tá máa fowó lẹ̀ 50,000 ní ẹbá ní bẹ́lọ̀ nǹkan ọlọ́run foríjì tó yẹ yóò dì níbẹ̀ yẹn yóò ti clear wọ́n máa ń dáa kí wọ́n mọ̀ bí tí mùsùlùmí dúró sí ayé ò ní túmọ̀ àlùkìámọ̀ náà ò ní ló kí ọ̀rọ̀ àlùkìámọ̀ náà ò yẹjú sẹ́yàn pé Islam gangan ni pé kátayé yẹjú ọ̀rọ̀ Ọlọ́run ká mọ̀ bí tá a bá wà Ọlọ́run ò fẹ́ ká sí Islam yẹsúyẹsú ẹ sọ fún pé ẹni tá a ní kí ẹ yá bẹ lọ́run àforíjì fún yìí èèwọ̀ ní fèmí láti bẹ lọ́run àforíjì fún yìí ó dàbí ọ̀rọ̀ ọ̀fà wà ní sànú adé tọ́lọ̀ bá ní pàlékún dáadáa wọn wọ́n ní ìwọ ìtìjú mú ọbẹ̀ ẹ̀sìn sọ̀láàtù sọ́ni dé ètò sọ̀láàtù là ọwá ń pé asáàkì ohun sílà náà ni a ti wá sí kéèkì sọ̀lá ẹni torí pé òkú yẹn kórìíra sọ̀láàtì ní ojúmọ́ sí sọ̀láàtì tọ́lọ̀ ń bá lè fún lẹ́nìlò tó bá tají ibi tó ti lóun ṣẹlẹ̀ mọ́mù sí ẹni tí ṣe sọ̀láàtì lá yóò dìgbàjú lọ lọ pé tó orí mi tí ṣe sọ̀láàtì láyé ni tó wá sí sọ̀láàtì sí mi láà in tó ń kórìíra yẹn ká fi ilẹ̀ pẹ̀lú àwọn tí pẹ̀lú nǹkan tó nǹkan tó bá kò láyé tó bá fi hàn sí wa pẹ́kẹ̀ẹ́sẹ̀ tí wọ́n ti sọ́lá àgbọ̀dọ̀ dábàá pàtì sọ́lá gbẹ̀mbẹ̀lẹ̀ tàbí pàtì àwa tọrọ àforíjì fún àwọn tó kù wọn lẹ́sẹ̀ kí pé náà jẹ́ ará ilé wa báládùúgbò wa inú wọn bàjẹ́ fún wọn lílọ tẹ́lì yẹn lọ àwọn láàmọ̀ tù nínú akọ ara fẹ́ra kù àti tó ń gbà táà ń ṣe wáàsí táà ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀kan là ń sọ yìí nìsín lẹ́nu tí a bá ti fi pamọ́ lẹ́nu ìgbà tí pátíkẹ̀ bá dé kí ló dá fi pamọ́ kí ló dá fi pamọ́ bàbá kan ara sọ̀rọ̀ títí títí sọ̀látì ìjúmọ̀ àlẹ́ ń ṣe bàbá tọ́lọ̀ bá ní ẹfà ayẹ́lẹ̀ sáájú wa sọ̀rọ̀ pé yóò yà àwọn èèyàn lẹ́nu pé àgbómi táwọn ti fẹ́ ní sọ̀látì fún ìlà ìyàwó ń ṣe sọ́lá ìyá tó bọ́ nítọ̀ náà ń ṣe sọ́lá ń pé ẹni ń ṣe júmọ́ nìkan eléyìn tí kéjì tẹ̀sẹ̀ ìmùsẹ̀sẹ̀ mùsùlùmí àjọ ń jẹ àjọ ń dámọ̀ràn àjọ ń sọ̀rọ̀ àjọ ń ṣàwàdà tẹ́ wa apá kan yí à nígbòmí ìrìnsájú ń sọ́lá tìǹda yóò wà rí bá kan lójú àwọn àwọn sábàbí táwọn olùmọ̀ mú wá kò sí kò takọ́ra wọn ó lè jẹ́ sábàbí kan ó lè jẹ́ sábàbí méjì àbàbí kó jù bẹ́ẹ̀ lọ ẹnu pé àyà ẹlẹ́ẹ̀kejì tá a kà nípa pé ìnákàlà sáàdì mẹ́nu àbábùtà wọ́n ní sọ̀wọ́bì hun tòrípò náà láyé ẹ̀kejì hmm. lábí wọ́n pé wọ́n náà zọ́lá fi àbìtọ́lé ìnákàlá sáàdì mẹ́nà àbábì kúlùkú eléyìí túmọ̀ sí pé aya kojú hàn ó sì gbé jáde fi annahu mata ala ghairi al-islam ẹjọ́ sókè ìwọ̀nba nǹkan tí a kùn sọ ní àárín inú àwọn mọ̀sáìlò àyà yìí àwọn àkọlé àwọn àkọ́kọ́ ni pé àkọlé ìjẹ́ ká mọ̀ pé èèwọ̀ ni ká tọrọ àforíjì Ọlọ́run fún kèfèrí tó wá wá rí bẹ́ẹ̀ kèfèrí pọ̀ lọ́dọ̀ wa kèfèrí pọ̀ lọ́wọ́ wa à ń kọ́kọ́ ń bẹ náà bá sọ àwọn ọ̀tá aláwọ̀ mọ́sí ìrìn àtẹ̀yìn ní kèfèrí má ti wá ló ṣẹbọ ṣùgbọ́n òṣẹbọ pọ̀ lọ́wọ́ ìrìn àtẹ̀yìn kì í sọ̀rọ̀ pé kágbọ́ kágbọ́n sínú táàbá jó sẹbọ táàjọ kékeré ní ọ̀sẹ̀bọ pọ̀ lọ́wọ́ wa kékeré ó pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹbí ìjọwọ̀n tí náà bá ń lọ sọ́lọ̀ bá lè kankan léèwọ̀ ǹjẹ́ àmàdájọ́ ẹ̀ tí wọ́n sọ pé haramu nìkan ní ìsìn lápèjúwe haramu ni kéèyàn tọrọ kí múmi ní tọrọ kó bẹ̀ lọ́n pé Allahumma òfèrè lè fúlàn ọlọ́run forí jìn lágbájá lágbájá àwọn ajófẹ́ bọ̀ èèwọ̀ ni ìdájọ́ ẹ̀ ẹ̀dì mú sinsin ò ọlọ́run forí jìn èèyàn tẹ́lọ́run látara gbólóhùn tí a máa sọ pé èèwọ̀ ní nǹkan kí ni sáìtì sẹ́ẹ̀kì ẹ̀ tí èèyàn bá ṣe èèyàn ó jìyà ọlọ́run látara pé ọlọ́run foríjì lágbájá kìí sì sí lọ́run èyàn ti ṣe èèwọ̀ ẹni wáyé ṣe èèwọ̀ yóò á kọ̀bù fàáyín lúwú ààjẹni tó bá ṣe níyà wáyé sáàbù tààrífù ẹni tó bá gbèjì sílẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ onígbàládá lọ́dọ̀ ọmọ ádámọ̀ ẹni tó gbèjì sílẹ̀ tí ò sọpọ́lọ̀ foríjì òun nìkan ẹni tó sọpọ̀ ọlọ́run foríjì ọlọ́run bá kẹ́ bá ti sáfẹ́fẹ́ rẹ̀ kọ́rà ń gbà ní àwọn ìlúgbà tó máa sọ bí kí ó sùn òun tó òun lè yẹn ẹgbò bó ti papọ̀ra wọn gidigidi ibi ní táǹkì lágbóyé ọ̀rọ̀ lọ́ọ̀bà ní àgbóyé ìsìlámù ni ọ èèwọ̀ ni tó wá wájí èèwọ̀ ní ká sọ pé ọlọ́run foríjì báwo ni kò sẹ́ ní jẹ́ èèwọ̀ mọ̀wàlátù wọn mọ̀hàbátù kí wọ́n mú wọn láà ọ̀rẹ́ àyò láyé bóòlùdó ní kéwọ̀ ẹni tọ́lọ̀ ń fi àyàn tó ti yáyà nípa ọ̀rọ̀ àdìkìyà náà bóòlù ó sì mú láàyò láyé ìgbà tó bá ti tú láàsì kéyìn wọ́n bá ó kéfè ní ṣe lè ẹmọ bá ṣe bí kẹjọ jákẹ́kọ̀ọ́ bí kẹjọ máa kàwé bí kẹjọ máa kọ́ṣẹ́ bí kẹjọ wà lórí ìrìn àjò ẹjọ́ wọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ́jọjọ́ ládùúgbò kẹ́ fúnra yín ní ìwọ̀ tó di tú láàsì kẹ́ fúnra yín kẹ́ náà máa máa fara ní kó náà máa fara ní àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn tí ṣẹ̀rí àmọ́wá nìyẹn ṣùgbọ́n ààyò kòríkòsùn èèwọ̀ tó lè lẹ́yìn náà láàrin múmi ni sí káfíù àbí ń ṣírí nínú ẹ̀ agbágbọ́yé ọ̀rọ̀ ọlọ́run kó la ilaha illallah ọ̀rọ̀ yẹn tóbi o àìmọ́yẹ tí èsì mùsùlùmí lóyé láyé lónìí wọ́n sọ la ilaha illallah tí ẹ bá gbọ́ àwọn kérúbù tá ń kọ orin la ọ̀rọ̀ láì láì máa kọjá bẹ́ẹ̀ inú jẹ́ kápítọ́lì ó lè sọ àwọn tí ò gbọ́ náà ń gbọ́ tí wọ́n tún náà wọ́n mọ̀ sí mọ́ láì láì láì ju ọ̀pọ̀lọpọ̀ ẹbí sí náà lọ lòtàláàtì máa lè máa yà jẹ́rìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tí ń wọ́ta ti òtún wọ́n gbàgbọ́ yẹ láìláìlá òtò bẹ́ẹ̀ ọwọ́ awúwo lẹ́nu àwọn èèyàn tí wọ́n di tí wọ́n gbọ́ àgbọ́yé ayé àti tí wọ́n ti máa fayé dẹ́rù bàrà wọn tí wọ́n bá sọ pé ọyá wa búra tí o ní oníkò níbẹ̀ àdí ọyá wa fi sẹ̀pọ̀nà búra wọ́n ti wá pè lò èyí tí sẹ̀pọ̀nà máa gbà tí ó fi hàn lè mọ̀ wọ́n tó bá ti kàn mọ́ sẹ̀kànná bóra tán wá gbé kìíní ìmú gbé kìíní ìmú kọ́ fi sẹ̀kànná bóra àbí kọ́ fi sẹ̀kànná bóra tán kọ́ gbé kìíní ìmú orúkọ wọ́n bá tàbí mọ́rin tí wọ́n bóra ibẹ̀lẹ̀ ti mọ̀ pé ẹni yẹn jàmbá onírọ̀ ni kò ní bá ti kọ́ ògùn síbẹ̀rí pé ń sáńsá síbẹ̀rí pé kò yọjú mọ́ wàláhì bó ṣe lè tó lẹ́mí àwọn ọmọ adama la ilaha illa Allah jù bẹ́ẹ̀ lọ òní kálímà tàbí mọ́ wọnú Islam tí ó bá jẹ́ pé gbogbo kálímà yẹn pátápátá in tó túmọ̀ sí yẹn wá sàmúlò ẹ̀ ìwọ̀n àjẹ́ múmi ní òdòdó òun làwọn èèyàn lòdì sí láyé tí wọ́n fi jó fẹ́bọ́ kò sẹ́nì kẹta ọ̀dọ́ nìkan mo ti gbọ́ wípé òun ò ní tẹ̀síláàmù òun ò sì ní tèyí sáńpè lẹ́sìn kejì òun dájú ń tòun ó nítorí àwọn eléyìí sọ pé àwọn làwọn wà lójú ọ̀nà àwọn tọ̀hún náà sọ pé àwọn làwọn wà lójú ọ̀nà òun dájú ibi ìdájú òun ó ti lọ bọ́lọ́run wọ́n wá òtítọ́ lọ́wọ́ fòun sí wọ́n ní ọjẹ́ mọ́tàn rẹ̀ lẹ́yìn láìláìlọ́kọmọ sí omi kọ̀ sígbà tí ò sí kejì wọ́n tó wá kẹta kiri

فمن معه يعرفون مرض النبي صلى الله عليه وسلم إذا دخل إذا دخل قال للرجل قل لا إله إلا الله أو إذ دخل قال للرجل لا إله قل لا إله إلا الله àbújáàlì àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n mọ̀ túnmọ̀ láàyè wọ́n mọ̀ túnmọ̀ èròǹgbà ànábì sallallahu alaihi wasallam nígbà tó wọlé tí ó sọ wípé kí Abu Talib sọ wípé la ilaha illallah ìtumọ̀ tí wọ́n mọ̀ yẹn tí ó ní pé àbútọ́ lébi ó bọ̀ mọ́ wọn lọ́wọ́ kò ní jára wọn mọ́ tó bá dàgbé gbólóhùn ni ó dá mẹ́sàlá ni wípé tábùtọ́ lébi bá wù tán sẹ́ni wá jáde lára ẹ̀kọ́ tó pé àbí òpé ní táàfì mọ̀ ní pé òjíṣẹ́ ọlọ́run ní bàbá ẹ wí wàhájú biha indallah aw biha laka indallah ní fi lè rọrọ̀ sọ lọ́dọ̀ ọlọ́run kí lọ́rọ̀ tọ́lọ́ ìtọ́lọ́run sọ yẹn yóò bá jí rẹ̀ bẹ̀ yóò wà nípa ìtọ́lọ́run tó ti sọ lọ́run sí pẹ̀ fún ó fihàn pé yóò pé ẹ̀kà wí lẹ́ẹ̀kan ẹ̀kà wí gbólóhùn yìí èyí fi sọ̀rọ̀ ìgbà tí ó wá wí kílọ̀wọ̀ tó dìtọ̀ lọ́wọ́ sọ kò sí mọ́ nínú ọ̀rọ̀ yìí tàbẹ́ mú jáde ni jíjú sallallahu alaihi wasallam wa mubalagatuhu fi islami àmì bana se bana bi se mura giri sallallahu alaihi wasallam ti abu talib o gbasla bo se mura giri ama tolo o gba ida qada allah amran amdo tolo ba ti ko dara nkankan olohun o mo se ti o ba yi pada fun ara nikan kan ni o yi pada ko sani kankan to le yi pada a ti sọ lẹ́ẹ̀kan wípé tọ́pìkì wa ìjẹ́ká mọ̀ pé Abdul Muttalib náà tó jẹ́ tó tó jẹ́ pé bàbá bàbá ni bàbá àgbà kò sí Islam o bákan náà Nabi sallallahu ta'ala sallam istaghfara lahu ó wá foríjì fún fọ́lá ní ìrùfàrọ̀ àti foríjì àbẹ́ báyìí núhì àndàlì akọ̀fún kódà ọlọ́nkọ̀ fún barakata ni bákanáà mọ̀dọ́rọ̀tọ̀ sáàbìsù alẹ́lìsàn àwọn ẹni bí máa lápa ìlò burú jù láwùjọ ta wà lẹ́yìn láyé lónìí téèyàn bá ti jẹ́ ní ìbílẹ̀ pẹ̀lú orí tọ́lọ́ǹsẹ̀ téèyàn bá fi lọ́hùn àwọn ẹni ọlọ́run tí ó bá ti ní wọn tó wá wá dìrọ̀ máwọn ẹni ọlọ́run yóò já àwọn ẹni ìbílẹ̀ kò lè kó méjèèjì papọ̀ torí tó bá kó wọn papọ̀ wá níbi ní ó làpá kò súnmọ́ káwọn ẹni ọlọ́run làpá lórí ẹ̀ lóòótọ́ ní wá halifax ọ̀tún àwọn fans sí fans ní àbí fans hmm? kò já wọn lẹ̀ wọ́n tún jọ ń rìn wọ́n tún jọ ń lòdì àwọn ló súnmọ́ kí wọ́n lápadì níkànnì ayé ẹ̀ mọ̀dọ́rọ̀ tó tààbímì làtúláàbọ̀lá àkáàdì aburú sì ń bẹ níbi ká mọ́ àwọn tó sáájú lọtílọtílọtílọ tí wọ́n sí lọ́hun ká mọ́ bàbára wọn ká mọ́ fi wọ́n sáfẹ̀gùn aburú wà ń bẹ mò ń wá bí mo ṣe fẹ́ ó tó kí a ṣe gbìyànjú kan lórí yóò ní ìtàn díẹ̀ nínú gbogbo àwọn tán bá ṣe Yorùbá àbáwọn tán jẹ́ bàbá bàbá tán lọ́jọ́ lórí tánìdà àti consult ọrọ̀ ajé táwọn èèyàn máa wí aburú ẹ̀ ti gbogbo púpọ̀ jù àfi kí lẹ́ṣọ̀ wáyé kéyàn ó sì fọ́nká kò yẹ kó mọ́ bí kí bá ti lẹ́ṣọ̀ nìkan ajé ó gbé ọ ẹ̀kọ́ ọrọ̀ ajé kò sí ní mo fẹ́ lè sọ pé nínú ẹni tí ń sin lọ́hun bí bá sàn tó gbọ́ súnà yìí dáadáa more than 95% ní sọ gbólóhùn yìí èyí tí táàmù Islam kọ̀ mẹ́bọ̀ náà ẹ̀dá kìí ní àpẹlọmọ adámọ̀ fẹ́ rí gbàǹdẹ̀ kò wá sí kíkì kan tọ́mọ yẹn láàyò àfẹ́kọ́ ọrọ̀ ajé bí nǹkan kan bá bàjẹ́ lọ́dọ̀ ẹ̀dí ń ṣòwò ọ̀nà ajé ó gbè yìí ajé ó sì kìnnì yóò di òsàsì ní ló fi yẹ ká wà bàbá àbáwọn tó lọ fẹ́kọ̀ọ́ yẹn tẹ́rẹ mọ́sàn káwá dápọ̀ mọ́ tí ṣẹ̀rí àbáfọ̀ káwá fọ́n ká sára níbi àìmọye gbólóhùn ló rẹwà tá lè mọ́ fi fúnra ẹni nítùnú àbí ìbẹ́ lọ́wọ́n bá fún rẹ̀ ni kọ̀ wá sí kankan lọ́dọ̀ Yorùbá àfàjẹ́ nígbà tó kamẹ́rà ní ìgbàlẹ́ last week máa ń sọ fáwọn bàbá àtàwọn ọmọ tàjọ ń gbé ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ máa ń lọ bí bá ti ń lọ láti kọjá máa rí bí mo fàdí ẹ̀ lóúnjẹ àbí mo ń pe kíní kan tó lọ ẹkọ ọrọ̀ ajé o ẹkọ ọrọ̀ ajé o ẹkọ gbọ̀njú ẹkọ ọ̀tàrọ̀ o máa dákẹ́ máa sọ fún wọn nígbà tí wọ́n pẹjọ mo níṣẹ́ ẹkọ́ ọ̀rọ̀ adétẹ̀ ń tẹnumọ́ ní mùsíbà ńlá ni rẹ̀ mùsíbà ńlá ni mú nípa àdójúkọ àbá tó jẹ́ àbá àgbà wọn lọ́mọ́ bàbá kí ní jẹ́ ajé àbádákẹ́ ìpáwọn náà mọ̀tàn yẹn ń tẹ́ ẹ̀mọ̀ pé January tí wọ́n sì ń gbé tí gbogbo sì ń gbé kíni jáde

àwọn òòṣà tó kọ́ wà lórí ilẹ̀ ayé àwọn èèyàn kan tán jẹ́ ni mímọ̀ ẹni pàtàkì nínú ìlú márùn-ún làwọn èèyàn kọ́kọ́ gbóṣùbà ràǹdìràǹdì fún tán mọ̀ wọ́n lẹ́ni rẹ̀ nígbà láyà nẹ́bì náà alẹ́sọ́látọ̀ sọ́lá táwọn ohun òtì sí wọ́n nígbà táwọn ni wọ́n lọ tán àbí ká ya èrè wọn àwọn tán bá wọn lògbà kọ́ ló sin òta wọn àwọn kọ́ ló sin èrè wọn àwọn ẹlòmíì tó tẹ̀lé wọn ni tó sàn wá àwọn èèyàn wá rinlẹ̀ débi wípé nígbà tó lọ́n dá kan náà lùkọ́ ráàrùn kẹrì ẹbá ń sí sọ́ra nóhùn ní tíráàtù ní táǹkà nínú kẹ́lì mọ̀ pé nǹkan yẹn ní nǹkan kéèsì nǹkan kékeré àwọn èèyàn yẹn wọ́n yẹn ṣe mùsùlùmí o ó ń bẹ́ẹ̀ mélòó sàárè lọ́n dá kan náà lùkọ́ ráàrùn sẹ́nìkan kọ́ ni ẹnìkan zéè tàbí ọlámọ̀ kọ́rọ̀ zéè gọmí ní àwọn máa ha bá jọ máa gbẹ́nà tó ọlọ́run ma dákọ̀ wọn láti kùrán àwọn tọ́lọ̀wọ́n wá dákọ̀ fún orúkọ wọn ya bó lẹ́bí ká àwọn èèyàn sọ pé ẹmọ́ fà àwọn òòsà ilẹ̀ èyí ó máa lérò wípé òòsà kan tí wọ́n ti rin rọ àbí tán ti fi gbẹ́lẹ̀ rẹ̀ ní dára o èèyàn ni wọ́n bí mi àti ìjẹun sí sọ̀rọ̀ yìí ìgbà tán wá gbé wọn lérè tán ní wọ́n ń fi ṣe ìrántí fúnra wọn tó tó ẹmójútó àwọn òòsà yìí ẹmójútó wọn o

wàlá tòwà ẹ má fi tòwà òun lẹ́ o ìgbà tí ń sẹ̀ ní gẹ́gẹ́ ẹ̀dẹ́ èèyàn tòwà òlórúkọ ẹ̀ wàlá yàgò ẹ má fi yàgò tààlẹ̀ o ẹ má fi yàgò kọlẹ̀ wà náà fẹ́rọ ẹ má fi náà orúkọ àwọn márùn-ún yẹn wọn ọ̀mọ̀ wọ́n sì kankan ju pé ẹ̀mẹ̀rẹ̀ ni wọ́n aláàánú ni wọ́n bọ̀sibí tó sàti bẹ̀rẹ̀ mi sẹ́nà pé wà látàdàdà ààyè àti àkọlẹ́fà wọn sáyé lẹ̀ tí wọ́n ti dò ta ní ẹn kò jù bẹ́ẹ̀ lọ olódi tí wọ́n gbàgbé ajé mẹ́lòmí ẹkọ́ ọ̀rọ̀ ajé ajé ó pè yìí kí wọ́n nàfẹ́ kan lámọ́lẹ̀ kan fún pé ọ̀sá ó gbè yìí ọ̀sá ó gbè yìí òun náà tí wọ́n fi kọ́ ọ̀rọ̀ ajé tó wọn náà bá kíyàn ẹkọ́ ọ̀rọ̀ ajé lónà òwì ẹkọ́ ọ̀rọ̀ òsà tó burú gan o tàbímù làṣlà níbi pé àwọn tó ti lọ ti lọ ti lọ káwá rán wọn mọ́nu tí wọ́n ti tẹni ọlọ́run aburú láwà ń bẹ̀rẹ̀ sí tá a bá débẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà àwọn òbìlẹ̀jẹ́ máa ń mú ẹ̀súbò àsúbò ìrújú wọ́n máa mú bá gbogbo ẹni rí àṣùbọ́hátù lè lè mú tìrì nù lè ti dálẹ̀ àbíjá lè bìdá torí àbújá lè sọ pé à ó fẹ́ sí bàbá ńlá bàbá rẹ̀ lẹ̀ ó jẹ́ kó máa nípa nígbà àyàdùtọ́ yìí àwọn ẹni ibi náà tó fẹ́ tààyàn tó fẹ́ bá fìyàn jẹ́ lónìí wọ́n yìí wá direct fọ́wọ́n yìí wá direct pé tọ́ adé o ta yí o àmọ̀ yí o à àwọn fọ́wà àwọn fọ́wà náà ni tí mọ́ sí mọ́ tọ́nà rárá mọ̀ ìwádà rẹ̀ ọ̀rọ̀ tí ó dùn tẹ́mọ̀ sọ kódà tẹ́yìn lè sọ fẹ́nìkan pé ẹ ti jèrè ẹ̀ẹ́fẹ́ kí ó kí reality come tàkó tó ti fẹ́ sọ fẹ́nìkan àfìgbà tó kò bá hàn tó bá yọjú níbi tọ́rọ̀ yẹn ó dùn jẹ́ wọn ìwádà rẹ̀ àwọn olùpátẹ́ni gẹ́gbà àlùkẹ́ àmọ́ náà wọn ìwádà rẹ̀

bákanáà ẹ̀rí wà níbi pé kọ́rìnlá àmáàlì bílísàwàtí ọ̀bílísàwàtí iṣẹ́ tí ẹ̀bá ti kọ́yìn ọlọ́mọdé ẹ̀rọ kàrẹ̀sẹ̀ àdúró ọlọ́jẹ́ àrí ìsìlámù sí kọ́lọ́gbàlẹ́ ti fún wa torí pé ìparí yẹn àdífì hmm, ọba náà dẹ̀wà sọ̀hí láàrin yẹn wọ́n ní ìgbẹ̀yìn láàmọ́ kíni láàmọ́ oníṣẹ́ àwọn kéèsì kéwú ni wọ́n ti sọ Yorùbá ni wọ́n ti sọ ó dẹ̀ sí líle ṣẹ̀ríà àfikáyìn ó lágbára pọ̀ ìntàbùtọ́ lílì ìwú káyìn yẹn ọjá mọ̀ pé ó kú sí kéfèrè lẹ́yìn wá gbà náà tó àbámbáyàn sọ̀rọ̀ ọlọ́run ẹ máa dápọ̀ ọlọ́run ẹ máa ròyìn tí tóbi ọlọ́run àwọn kan tí ó máa bọ́ sọ́kàn tí mẹ́nu ó fi máa lágbára ká máa fi ẹ̀rí tó jẹ́ rí òdodo rinlẹ̀ káwọn ti báyàn sọ̀rọ̀ òun náà làwọn òṣèbọ́ ń lò orí ẹ̀ ni wọ́n lò yìí wọ́n tà ń tẹ òṣà yẹn mọ́ létí ó sì ti wà ń bẹ̀ pípẹ́ ni wọ́n á wúwo sí lẹ́nu ẹ̀

ọlọ́run tẹ kọ̀ tẹ́lẹ̀ ní sí gbogbo tẹ́ǹjẹ láyé òun ló ní wọn àmọ́ tí ìrí yẹn gàdò ní ọlọ́run ní alhamdulillahi rabbil alamin ẹwọ́ bá ti ń ka ayé àwọn ojoojúmọ́ nínú sọ́lá rọ́bì nínú ìtumẹ̀ ní rọ́bì olùrè olùbọ́ gbogbo ayé olùfúnni jẹ olùfúnni mú ẹni kan tọ́ka sẹ́lómi tó lè ṣerú ẹ̀ wọ́n sì sí dípò pé wọ́n pọ̀ pẹ́ fún ẹlòmí wọn pọ̀ pẹ́yẹn fún ẹkún bí wọ́n lọ́la bí wọ́n lọ́tùnla ta ló fún ọ jẹ ta ló fún ọ mu ta ló fún ọ ní àlẹ́ àáfíà sáńpẹ́ ní àlàáfíà tó jẹ́ pé ọdún tó ń bá gbábì kan mú lára èyí ó bẹ̀ lọ́hun pé dákùjẹ́ ń fayé lẹ̀ ìgbà tó bá ń sọ́yàn lẹ̀ ní ó sọ pé à ohun mọ̀páyé gbà ọgbọ́n tó ń sọ ń gbàtara ní ọ̀dà ìnira ló débẹ̀ ohun mọ̀páyé dùn tẹ́ a tó afẹ́ kú ìgbà abẹ́ kúmọ́ àrárá o ìkúmọ́ ìkúbò ọlọ́run tó ẹkùn tó bá gbáyàn mú nínú ọ̀nà kan nínú ọ̀nà tó pọ̀ nínú ara ẹ̀ tó bá gbá ojú mú àdétí tí ó bá sọ́ọ́lẹ̀ bí ó bá pààyàn lẹ́rọ̀ yóò parẹ̀ àfẹ́ tó bá bẹ̀rù ọlọ́run wàláhì ẹni tó bá bẹ̀rù ọlọ́run nìkan ní onípa rẹ̀ kódà àwọn èèyàn máa sọ pé pẹ̀lú ẹ̀yin dókítọ̀ aníkágbàmọ̀ràn ní bí ti ń ṣe yìí tẹ́lẹ̀ fún lábẹ́rẹ́ kọ́mọ̀ bá tẹ̀ lọ àwọn tí ò bá bẹ̀rù ọlọ́run ó gbàmọ̀ràn bẹ́ẹ̀ lọ́dọ̀ dókítọ̀ ọlọ́mọ ni wà láà tí ọlọ́run tó tó báyìí lẹ́yìn òní sìn lèyìn mọ̀ sàtàkù ẹ̀ mo bi wọ́n léèrè mo bi Yorùbá léèrè wọn ò tún rẹ́ sí fọ̀ mo ní ẹ̀ẹ̀sìn Ọlọ́run ẹ máa ti sọ̀lá ká máa làmọ́lẹ̀ kó máa nítumọ̀ ẹ máa ti sọ̀lá ẹ máa ti sùjú ìforíkanlẹ̀ fún Allah Rabbul Alamin ẹlẹ́dàá gbogbo ayé ẹ̀sìn ní kọ́lọ̀ mẹ́jẹ jẹjẹ ọ̀tá yín oúnjẹ aládùúgbò yín ni ọ̀tá yín àtọ̀tá yín níbi iṣẹ́ òun lẹ̀fẹ́ jẹ́ ọ̀tá tẹ̀sì mọ́nà ọba tóbi jù bẹ́ẹ̀ lọ ẹ̀sìn jẹ́ ráìsì ẹ̀ tọ́rọ́ lọ́nà ní ráìsì olóńlámẹ̀lá olóní bread olóní fùfú olóní ẹ̀sọ́ nǹkan tí ẹ̀dá ni fúnra yín tí èdè tọ́lọ́ ẹbí wọn lọ́la náà wọ́n tún dákẹ́ náà ni ẹ̀rí ọkàn ló kù sí ọmọ ìdàwọn láàmú ṣébọ́ lọ́wọ́ ọba náà lẹ̀ sí ẹ oúnjẹ ọ̀tá lẹ̀ ń jẹ wàláì oúnjẹ ọ̀tá lẹ̀ ń jẹ tí wọ́n pẹ̀ sí sàbúrà inú ẹ̀ ni wọ́n ti kàjáde pé ọlọ́run ní jẹ́ ẹ̀bá ní sí yẹn kó lábẹ́ sánà ni o ṣe bí ẹ̀gbá tè ní ẹ̀ láìkì ní ẹ̀ kó lábẹ́ sánà ni ẹ̀sọ́ bí tó ń tàn ó lọ kó lábẹ́ sánà ni mọ́ lọ atẹ́gùn mi mọ́ mọ́ lọ omi mi mọ́ kó lórí ilẹ̀ mi

tàbí kan sòdodo kan sọjọ́ abẹ́ǹkò pé òun nìkan lónìí partnership tí wọ́n wá pẹ̀lú ọlọ́run wọ́n wá pẹ̀lú débi gbogbo kẹta ń sọ yìí ẹgbàtọ́ náà bá rántí làmọ́lẹ̀ tí wọ́n dẹ́dà kan àmùkọ́lá fún ní ìtìnàkọ́ ní kí n la tí wọ́n dá nǹkan kan bí sọlọ́run ni pàtàkì àbá ń kọ́ ní kó wá lẹ̀ yìí tẹ́dà wá rújú tí wọ́n dá nǹkan kan bí ẹ bá rí tòmátò ní ìsìn wọ́n lè bá yín kó mẹ́jọ kalẹ̀ tí ó yàtọ̀ bẹ́ẹ̀ bá rọ́sàn wọ́n lè bá yín kó mẹ́wàá kalẹ̀ tí ò ní jọra wọn tí ẹ bá rí mángò wọ́n lè bá yín kó méjìlá kalẹ̀ bẹ́ẹ̀ náà ní bẹ́pẹ ẹ̀dàkùn ẹjẹ́ kan bá ayọ̀ bẹ́pẹ ọlọ́run sọ́tọ̀ àwọn tí wọ́n ń sìn tí wọ́n ń Allahu khaliqu kulli yìí, gbogbo tó bá jẹ́ dídá ọlọ́run ló dá gbogbo ẹ̀ ó sọ wá jẹ́ pé ńgbà tọ́rọ̀ délẹ̀ tó di pé oore dé lè yá àtìlẹ̀ ó ti jẹ́ pé tó oore dé Jésù ó ti jẹ́ pé táàánú dé nìyá gbogbo ẹgbẹ́ ní tó orí bá dé táànú bá dé kíkẹ́ ọlọ́run bá dé wọ́n yìí dákọ̀ Muhammad sallallahu ta'ala alaihi wasallam bó ti jẹ́ sáájú ayátọ̀ kí á mọ̀ tó alhamdu lillah a nípa nábi kùn rárá rárá bí kí òkú mọ̀ ó níbi tọ́lọ̀ ti ní ká dákọ̀ nábi sallallahu alaihi wasallam ó ti jẹ́ pé kíkẹ́ bá ẹ̀ tí nira bá dé tí bá dé tí dé kìí ṣe kọ́lọ̀ ọba ìlọ́mọ adámọ̀ ń dáapọ̀ máa wọ́n dáapọ̀ màláíkà wọ́n dáapọ̀ ànábí ọlọ́run wọ́n dáapọ̀ èèyàn kọ́dà ẹlòmí ń dáapọ̀ bàbá ẹ̀ àníkí bàbá òun mọ́ sùn bàbá òun ọ̀rọ̀ ń dọwọ́ ẹ̀ la hawla wala quwwata illa billah báyà bàbá tí ò sin lọ́run tí wọ́n gbómọ́lẹ̀ gbómọ́lẹ̀ lọ́tún lọ́sì láìsí pálí àmọ́ ọlọ́run bá ọ̀nà tí wọ́n ń kó ti ẹ̀bá ọlọ́run kó sọ alágbòye ẹ̀sìn ọlọ́run kó sọ alẹ́ ní tí ó sin lọ́run tọ́lọ́run gba tí ó gbẹ̀sìn tájẹ̀ rẹ̀